ní ìjẹjọ́ abá fọ̀rọ̀ ń pa pé ní àwọn ọmọ wa bá fi mọ́ bá wọn lò ń lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ti àánú lára ẹ̀ lásọ ń parí pé èèyàn máa ń gbọ́mọ pàápàá jùlọ ẹ̀ tó kéré kọ́dọ̀ bí lè wípé ní anábà mọ́tà sọ́lá arínú lànà rẹ̀ pé a máa kí sí wọn nígbà tánábì gbọ́ ẹni tó lóun kí sí ọmọ rí anábà mọ́tà sọ́lá ní nǹpáyà kí àánú ọlọ́run ká má yọkù ní ọkàn rẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáwọn ọmọ a sì máa ń sànù wọn a máa ń kọ̀ǹsídà wọn táwọn nǹkan tí a bá ṣe. anábà Muhammad rasọ́lá nínú kan nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ àbínú òṣèṣì rẹ̀ tí Anas ibn Malik tí ó sọ fún agẹ́bí tó wà ní sọ́ọ́lì Bukhari tó wà ní Muslim. alánàbà rasọ́lá ní ìnìlà adìkòlò fi sọ̀láàt èmi ń gbà mí máa wọnú òrun máa wọnú òrun wàá náà orí ìtọ̀ látàhà tí sì fẹ́ fàrùn yẹn gùn tí fẹ́ kantógùn lórí irun fa asma òbùká àsọ̀bí ń wá gbọ́ ohun ẹkún ọmọ kékeré ọmọ kẹtọ́ ń sunkún fàtàjáwàzù fi sọ̀láti ń wá yára kírun yẹn hàn ní yóògùn tó bí mo ṣe fẹ́ kógùn mọ́ mímọ alamu mi ṣídá tí wájìdí omihi mi ń bùká ìhì látara ntí mo mọ̀ tí ó ti máa ṣẹlẹ̀ sí ìyá ọmọ yìí ní ìbànújẹ́ àbí tara látàrí ẹkún mọ́ ń sùn ọ̀gẹ́dẹ́ bá ń kírun lọ́nà kan bá ń sunkún ọkàn yóò wà ń bẹ̀. tó àánú tànàbí ní fọ́mọ ni àti fún ìyá ọmọ ó lè torí ẹ̀ mọ́ jẹ́ kírun gùn bó ti fẹ́ kó gùn tẹ́lẹ̀ mọ́. tó eléyìí náà jẹ́ kó fáwa náà tó wọn bá ń sunkún ẹ̀ lómi ẹgbẹ́ tẹ́gbẹ́ kan ẹ pátì tí bá ti ń tí ì ṣe tán. ẹran tó bá sunkún tó tẹ lọ́rùn yóò dákẹ́ ìyá alágbọ́jẹ́ máa gbọ́mọ yìí ẹfílẹ̀ yóò dákẹ́ tó bá tẹ́ lọ́rùn ìyẹn ò bá mu anígbà mọ̀hánrọ̀ sọ́lá tó ti dé ilé jẹ́ pé tọ́lọ́hun ní í ṣe ti irun tá a fi gba ládá tó yẹ pé òun náà ló tóbi jù nínú iṣẹ́ tá à ń ṣe tó ń ti bá níbi bá ti fẹ́ fàágùn tó ń gbà míì yóò wò pọ́ ọmọ tó ń sunkún ìyá bóyá nira lọ́wọ́ àbí níyàwó máa bá ìyá rẹ̀ àníbẹ̀ ò ní jẹ́ kírun yẹn gùn tó bó ti fẹ́ kó sọ àwa lè ní kéde pé nùlá mọ̀ kí oore jẹ́ kó ọ̀rọ̀ ayé náà ni a sì fọmọ́lẹ̀ kó mọ́ sunkún lọ 10 minutes 20 minutes 30 minutes ẹlòmínì ní wàhálà ọmọ ti pọ̀ jù tó bá ya yóò dákẹ́ agbọ̀n kọ́nà tó ń sunkún ìbóyá ọmọ kékeré ní tí ò tiẹ̀ tí mọ̀ kankan sábà ní bóyá àṣejù rẹ̀ ló pọ̀ kò tí mọ̀ kankan so eléyìí kò bá mu tó sàgbọ́dọ̀ láàánú àwọn ọmọ lójú torúkọ ọmọ tí ń sunkún tó kéré ó lè pé nira kan ló bá àmì jẹ́ oṣù wa láti ara ilé ìlàtúnlẹ̀ rí àníbàmọ̀sọ̀ sọ́lá tí ànábì ń ṣe kútúbà lọ́wọ́ ẹni hasan àti hussein wọ́n ń bọ̀ wọ́n tẹ́sẹ̀ bọ́tẹ̀ wọ́n ṣubú wọ́n tún dìde aníbà Muhammad sallam wá kúrò lórí mímbàrí láti lọ gbé wọn wá gbé wọn síbi tó wà kí ló ṣe aníbì ẹ̀jẹ̀ mọ́ ìjẹ́ òbí sọmọ ẹ̀pá àwọn ọmọ ọmọ rẹ̀ ni aníbì lọ gbé wọn alánàbí wa kárí àjọ́ náà pé iná mọ́ àmúwálùkún wa àwòládùkún fitna pé ara tọ́lọ ń sọ rí o pé àwọn dúkìá yín àtàwọn ọmọ yín ẹ̀dánwò láàbí ṣe fún yín ara fìtínà tẹ̀lé pé pé tóbi bá rí àwọn ọmọ ní stéèjì tí ó tí ó dá kó tó lọ tún wọn ṣe wọn lánàbí kó lórí mímbà rí torí bó ní ṣe kútúbà náà ní ìjọ ẹ̀tẹ́ yẹn kọba kò lórí mímbà ní pọ́mọ rẹ̀ ṣokúnṣe lọ gbé àjẹmọ́ òbú alẹ́ ní bolotí tó ṣeun so ilé ìfín ya pé ìwọ ọmọ ìwọ̀ tí a gbọ́dọ̀ sọ ni tọ́tún wa nu rìwáyà àti Abubakar Siddiq kébé sọ wọn sọyé Bukhari ó ní sẹ̀mí ìtùnàbí àsọ́lá alẹ́ mímbà ó ní mo gbọ́ fánàbí tó wà lórí mímbà rẹ̀ wàlhásán ilà jambi yìí asani wà ní ẹ̀gbẹ́ rẹ̀ yanzuru ilà nas marrata wà ilé yìí marra anabi ń wo àwọn èèyàn nígbà kan ìgbà mi yóò tún wo hasan ọmọ rẹ̀ tí ìyẹn ọmọ fatima tó jẹ́ ọmọ ọmọ anabi tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí wọ́n yà kúrò anabi wọn sọ pé ibùn ni haza ọmọ mi fẹ́ yé dún. aṣíwájú ni o wàlá alọ́lọ́ha àyùsílẹ̀ àbíhí bẹ́yìn fi àtẹ́yìn nínú mùsùlùmí lóòrùn kẹfẹ́ ọlọ́run ọba alẹ́kẹ́ọ́lá yóò fi ọmọ yìí ṣe àtúnṣe láàrin àwọn ọkọ̀ méjì kan nínú mùsùlùmí tí wọ́n wà ní ipò àìgbọ́rẹniyé ọmọ ọmọ fi ṣàtúnṣe wọn ìyẹn náà ló ti padà ṣẹlẹ̀ nígbà tó padà yá nígbà tí àwọn awọ tẹlẹ láàrin mùsùlùmí láàrin kọ muawiya bin abi sufiyan àti ali bin abi sufiyan abi tọ́lì rẹ̀dí aláwọ̀tàlá àmìhúmọ́ hasan lọ́lọ́run sábàbí tí wàhálà yìí nígbà tí ali kú tán sẹ́yìn ní kí hasan kó jẹ́ kíní kó jẹ́ khalifa olóhùn step down fún muawiya gbogbo ẹnu mùsùlùmí wa kò lórí muawiya bin abi sufiyan sòyìn tá a fẹ́ lò ní pé ní asani wà lẹ́gbẹ̀ẹ́ àníbà mọ̀lọ́ sọ́lá nígbà tó wà lórí mímbàr lára anú àníbà mọ̀lọ́ sọ́lá tó a tún rí òun náà tó ṣẹlẹ̀ sí umama tó lẹ́jọ́ ọmọ ọmọ ànẹ́bì umama yóò jẹ́ ọmọ zainabu ọmọ ànẹ́bì mọ̀lọ́ sọ́lá tó bí fún abu afi bùnú rọ̀bíà tánàbí ń kírun jọ kan ànábì gbé dání fàyíṣà sájàdà nígbà táwọn bá ti ṣe sùjúùdù wàdọ́ àhà yóò gbé lẹ̀ yóò ṣe sùjúùdù dáadáa ó bá tún dìde yóò tún gbé dání ó sì ní mọ́mù tí ń kírun fáwọn èèyàn jẹ̀mọ́ gan tó bá ṣe lé ilé ní àyìn òkú kátó aṣọ pé mọ́mù ara anúta ànábì tó ní sàmà kéèké nìyí náà káwá kéè sáárín yìí kámọ́ àwọn àfáà ní fatuwa yìí kámọ́ ṣùgbọ́ táwa kàn mọ́ wa mọ́ṣáláṣí púpọ̀ kọ́ máa dì sọ́pù àwọn èèyàn ẹlọ́mọ tó jẹ́ pé ní kò ní kírun kí ìyá rẹ̀ sì lè tọ́jú rẹ̀ ńlé tó kéré kó wá pẹ̀lú ìyá rẹ̀ ńlé ni ọmọ lọ àdìsí kó wá kó gbogbo ọmọ ẹ mọ̀ bàbá yín lọ ní kálukú akọ àwọn ọdún méjì ọmọ ọdún mẹ́ta wá tó wá da mọ́ṣáláṣí láàmú ṣùgbọ́n kápẹ́ á pé irú ẹ̀ ṣẹlẹ̀ kò sẹ́ni tí ọmọ ilé wa lọ́dọ̀ rẹ̀ àbíyẹ náà wà ní irúfẹ́ àbíyá náà ló ṣẹlẹ̀ sínú mọ́ṣáláṣí ìyẹn lè gbé ọmọ báyìí ṣùgbọ́n ká mọ́ni afẹ́ lo súnà yìí káwọn ọmọ kan ọmọ táwọn adì sọ́ọ̀pù àwọn èèyàn wa àǹfààní tádé sì yẹn ń túkọ́ nìyẹn ìyẹn kọ́ pé ọ wà nípò ọmọ wa mọ́ṣáláṣí àbúwà mi tó ti ń kírun ìwọ náà lè gbé dání. sọ ẹ́ rí pé àníká fọmọ ilé kó sámọ kéékéékéé bàbá gbígbé dání ẹkẹ ní ìjọ dákẹ́ tí ó sì ní distop àwa látara àánú ta ní fi àlejò náà bákan náà àmọ́ kéèké àáfàá náà náà kàn máa ṣeré bẹ́ẹ̀ àlábọn ìṣeré ni àbí láàrin ara wọn ṣeré tí ó bá tọ́ ẹ rí pé àwọn ọmọ ìyá Yusuf nígbà tí wọ́n fẹ́ sọ fún bàbá àwọn pé kó yọ̀ǹda rẹ̀ fáwọn kan jọ jáde ìtẹ́sọ náà ni pé àrísílẹ̀ ò má àná gọ́dán yẹ́rẹ́ta wàyẹ́lẹ̀ àp ilẹ̀ bàbá wa jẹ́ kí Yusufu náà tẹ̀lé wa jáde lọ́la kó lọ ṣe kíni kó lọ ṣeré wàyẹ́lẹ̀ àp kó ṣeré bàbá wọn sì gbà ìyẹn náà ló fi yọ̀ǹda fún ọ̀tá mu lọ anábìá muhammad sallallahu alaihi wa sallam nígbà kékeré rẹ̀ gẹ́gbẹ́ sọ wánú àdíṣẹ́ anas tó rìn lẹ́nu sọ yìí muslim ọ̀nà nígbà sallam àtàwù jibril jibril wà bá wà wà yẹlẹ̀ abu malik gilman ń ṣeré pẹ́ náà ta ni ọmọ kéékèèké fa akhadhahu fa sara'ahu fa shaqqa an qalbi ó bá gbàdúgbólẹ̀ ó bá la ọkàn fàtàkìrajà alkọ́l ó mú nǹkan jáde ń bẹ fàtàkìrajà mí ni alakọ̀ ó mú nǹkan jáde nínú ẹ̀mí ẹ̀ wá fọ àwọn nǹkan tí ó da yẹn ó yọ kúrò ó wá ní nǹkan tó mú kúrò ní ibi tí ṣètọ́nu máa ń juro yìí lòyìí sí lọ́kàn yẹn ọlọ́run tó bá níbi ìfọ̀tì ẹ̀ ń gbà kékeré àtàtẹ̀ katan yẹn nígbà wo ló ṣẹlẹ̀ nígbà tó wà lọ́dọ̀ Halimatu Asadiya ìtafẹ́lẹ̀ ni pé ànẹ́bí náà ní kó lọ ṣeré pẹ̀lú àwọn kéékèèké so atúnfà ìgbọ̀n wọn akánṣeré kẹ́kọ̀ọ́ mọ́ di eléré lásán ni wọ́n ti àwọn fẹ́kọ̀ọ́ mẹ́rin serious gbogbo wa iṣẹ́ iṣẹ́ iṣẹ́ náà ni ọba kọ̀wé yìí tán kọ́ tún gbé pinnu ọ̀tọ́ wájú lè kọ́ tún ṣe léyò ọmọ kékeré yóò ṣeré kéré mọ́ pọ̀ jù ni. náà wọ́n bákan náà àwọn eré tájọ kọmọ ṣe yóò jẹ́ tí ó mọ ẹ̀pù làákàyè ẹ̀ kéde tó jẹ́ kọmọ tún dọ́ọ̀lù kéde tí ó gba làákàyè tó yẹ pé gbogbo ní ẹni ó fọkàn sí kò ní ní làákàyè kankan mọ́ yóò jẹ́ kí làákàyè ẹ pé yóò jẹ́ ká rẹ̀ náà dúró déédéé torí pé ọlọ́run bọ́ba alikẹ́ ọlá sọ fún wa nínú alukur'an nusratul anfal aya 60 ọlọ́ni wa àìdò láwọn mastata'tum min quwwatin wa min ribatil khayl ẹ gbáradì fún wọn fáwọn owó bẹ́ẹ̀ àwọn ọ̀tá ọlọ́run wọ́n fẹ́ máa àtáàkì yín nẹ́ẹ̀sìn ẹ fún wọn pẹ̀lú agbára agbára tẹ̀sìn mastata'tum tẹ́ bá lágbára ẹ agbára tẹ̀sìn àtàwọn nǹkan mí náà tẹ́ ní tòrìbùnà bíi àdúwà Allah wa àdúwà kún èyí tí yóò máa jẹ́ ìtẹ́nu wọn fi dẹ́rùbà àwọn ọ̀tá ọlọ́run tó bá fẹ́ dún kòkò mọ́ yín àtàntánjọ́ ta yín Ukbatu bin Amir radi Allah ta'ala anhu ó lè ń gbọ́ tánàbí kó ti àyà yìí lórí mímbàrí tánàbí bá ní àlá ẹgbọ́ innal quwwata ar-ramya kúwà tí ọlọ́run kágbára àdìtà àwọn ọ̀fà ń bẹ̀rù oníkúwà ar ọ̀fà títa ala inna al-quwwata ala inna al-quwwata ar-ramya alẹ́ mẹ́ta lànàbì sọ ọ̀rọ̀ yìí ẹ̀mẹ́ta lànàbì sọ ìyẹn náà lábẹ́rẹ́ kọ́ ní ẹ̀kọ́ pé mùsùlùmí yẹn máa ń fún láwọn àwọn tírénì kọ̀ọ̀kan tó ní lágbára díẹ̀díẹ̀ mrs school mi máa ń introduce papando nǹkan kan àbí nǹkan tí yóò sá jẹ okun tara ẹ̀rí látara àrọ́múyù yẹn ọmọ ọkọ̀ ọmọ lọ́fà títa ọfà títa àbí tọ́gẹ̀ẹ́sì ẹ̀kan ní ẹ̀sìn gúngùn ọ̀rọ̀ àwọn nǹkan mẹ́ta náà ní nǹkan kéékèèké ìtàrí kọmọ tó jẹ́ kó lókun lára tó sì ní gbalákàyè ẹni kò burú ju kí akọ gẹ́gẹ́ bí asalamu tó bùnà akọ àgbèsè gbà wá ó ní anábàmì asalam ó rí kọjá lọ́dọ̀ àwọn ìjọ kan nínú ọ̀bà ní aslam yẹntẹdilún tó jẹ́ wípé wọ́n ń gbé ọfà wọn tàbí wọ́n ń ṣe ìdíje ọfà anabi abudu sọ́nà sọ pé irimu bá ní ismail ẹ̀yà rọmọdọ́mọ anabi ismail ẹ̀ máa ta fàáyínà àbákún kánà rọmíyá wàá nà máa bá ní fúlàní torí pé àwọn bàbá bàbá ńlá yín náà rọmíyá tafàtafà ni wọn kódà èmi gan mo jọyìn bá ní fúlàní gúrùpù tẹ́mi ní ó jọyìn níbi eré ìdíje ọ̀fà títa yìí ni. قال فأمسك أحد الفريقين بأيديهم فقال رسول الله صلى الله عليه وسلم ما لكم لا ترمون ẹmọ wo anabi wa iwa ọmọ ẹjọ méjì tó ń tafa tẹbi ń gbára di tẹbi ń ṣe musaba kọlẹ ara wọn anabi wa jọ ìdílé àwọn kan pé kẹlẹbà àwọn pẹmí náà wà ní ara yín náà kejì ò bá ta mọ anabi kéré tẹ ẹ tafa mọ kọlà anẹrìmí wà ń tafi yìí máa fàkọ́lá sọ́lá àìrùmọ̀ fàánà máa kún kò lókun àjẹ́kẹ́ ìjọ méjèèjì mo ṣe kíni mo jọ ní kẹ́tẹ́tọ́ fi bára wọn jàǹjọ̀ yẹn fi ń ṣe ìgbáradì ni àìkúta bá rí àwọn skul kọ̀ọ̀kan àbáwọn àyè kọ̀ọ̀kan tẹ́nu ń kọ́ mọ ó yẹ máàṣì ẹ̀sìn báyìí tán lágbára rí ẹ̀dẹ́ agbára tara kò sí tó burú jù ṣùgbọ́n mùsùlùmí máa ń kọ́ mọ rẹ̀ àní fi dá wa lálẹ́ o àní fi dán jàǹkẹ́ kọ́ máa lọ fi ṣàbùrú ní ṣe ni àyíwá ní inú ilé iná àtúnmọ̀ ń kọ́ ọmọ bákan náà a ní mọ́ fi nǹkan ẹ̀jà ṣeré níwájú ọmọ níwájú ara gan káwọn má dá káwọn mú ọ̀bẹ so eléyìí náà ó dá lórí àwọn tán ní àwọn ọmọ wo fíìmù ẹ̀rí oríṣiríṣi là ń gbọ́n sí tí ìṣẹ̀lẹ̀ kódà ló dẹ̀ ń tó lóun lágbọ́yé náà ẹ̀rí mélòó lóun wéré yorùbá ṣùgbọ́n ọmọ wo kí ni ẹ̀ fíìmù àwọn amẹ́ríkà àwọn india alhamdulilayi àwọn míì ń tà sí ẹ kọ́ máa kéèké john leke wọn ti fíìmù dẹ lómi ni àwọn ewu kíní kan amẹ́ríkà fíìmù náà máa ń wò nínú àmọ́ pẹ́ńkú aleke wọn náà àmọ́ sísá broda tí ò bá mu àwọn èèyàn tẹ́lẹ̀ kọ́ máa yọ̀ bọ́n bẹ́ẹ̀ àwọn tó máa wọ fíìmù yàrá máa kéèké tó náà máa mú olè mú gé olè mọ̀ náà sí kejì ní ní tí ò dá àìsí nǹkan ẹ̀já bí ṣe nǹkan tó lè pani lára ọ̀bẹ má fi ṣeré ẹlòmíràn tó máa gbẹ lọ́bẹ̀ yìí kò bá mu ìwọ́n tó jágbẹ̀ tó bá má dáńtò kàn ní mọ́ mú káàkiri ó mọ̀ tọ́jú ẹ̀ òbí kọ́ mọ̀ mú nǹkan tó lè pààyàn lára nǹkan tó jẹ́ bí wẹ́pọ̀n ó fi hàn síta kò dá. àríwá mọ̀tà sọ́láńgẹ́ bí ti wà nù hadithi àbí òrera anábì ní la yushiru ahadukum ala akhi ibisila kẹ́ni kọ̀ọ̀kan yín mọ̀ mọ̀ fi kó mọ̀ ń tọ́ka nǹkan ìjà kó mọ̀ ná kẹ́ni kejì ẹ̀ kéde kó fàyínà wùlà ayébìrì làálà ṣètọ́nà yàrùn fi hù fi yàdé fàyàkọ̀ òfin fúfúrọ̀ tì náà kọ́ yẹ kí ṣètọ́nà ó gba kíní ẹ̀ lọ́yẹ̀ yóò bá lò yóò ṣe kíni yóò bá bá rẹ̀ nu ná pàápàá jùlọ lójú ọmọ kéékèèké táwọn ò tí gbọ́n kọ́ máa lọ mú nǹkan tó lè pani lára tó lè péyàn ti máa mú jáde kó máa lọ fi sẹ́ni kejì léṣe kò dáa ẹnìkan mọ̀lẹ́kí mọ̀lẹ́ka máa lọ gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ kọ́mọ̀lọ́ gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ ààrẹ tó sọ pé wọ́n gbẹ́ nìkejì ń gò pé àgbẹ̀ ń gò òun ló sì lọ pàgò fúnra rẹ̀ pé ìwọ irú ẹ̀ lè gún yẹn ń gò ní ó sì gún tó tọ́ tẹ́jẹ́ wá ń dà lára ẹ̀ ògbé lẹ́yìn tí ó dání bákan náà nígbà wọ́n sọ́lá náà àdí tí ní mọ́n àṣára ilá àkíyèbí àdídátún fa iná lèmọ̀lá ìkàtà tẹ̀lé ànùhù hátà wà nǹkan àkáwù lè àbíyí wà ó mẹ́ àníbà wọ́n sọ́lá tó bá mú nǹkan ìjà tó nà sí ọmọ ẹ̀yà rẹ̀ kan àbí ìyẹn kan ọmọlẹ́kọ̀ọ́ ọmọ ṣépè fún kódà kó jẹ́ kó ọmọ ẹ̀yà rẹ̀ ọmọ bàbá rẹ̀ lẹ́yìn tí ó nà yóò máa rí ìbínú ọlọ́run láti ara rẹ̀ gbogbo eléyìí la tún gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹlòmíì ó máa ra bí ìbọn fọmọ rẹ̀ nǹkan eré náà nìyẹn bí ìbọn ẹlòmíì bí sọ́ọ̀dì ni ó rà fọmọ rẹ̀ yẹn ní nǹkan eré náà nìyẹn ìbọn náà wọ́n ṣe kàrà kẹ́kẹ́kẹ́kẹ́ eléyìí ò bá mu torí pé yóò mọ ìná fọmọ làkejì ẹ̀ wọ́n yẹ pé ní tó bá padà yá ìbọn òríjìnà náà yóò fẹ́ mọ ní yóò sì mọ ìná sí yẹn náà eléyìí tí ó bá mu ní kàyà sọ́ra fún. bákan náà lára apá ń bá ọmọ ṣeré èèyàn máa ń bọ́ ọmọ kékeré ṣeré kódà ó tún lè débi àwàdà gbogbo tábà ṣe náà ká má parọ́ fáwọn ọmọ wa kó jẹ́ nǹkan tó jẹ́ òótọ́ kó má jẹ́ nǹkan rọ́ bákan náà ayẹ́ká má jìnà fáwọn ọ̀wà tí ó dá ayẹ́ká jìnà fáwọn ọ̀wà tí ó dá èyàn gbọ́dọ̀ ta tẹ́tẹ́ agbọ́dọ̀ fáwọn ọmọ wa náà gbọ́dọ̀ ta tẹ́tẹ́ ẹ̀rí kọ́mọ tó bá tẹ́tí ń dé lẹ́bùn ti ń dàgbà ṣùgbọ́n gba mi àkéèké náà láàrin ara wọn ní já bẹ́ẹ̀tì kínní kan ẹran mi tó ti jọmọ ọdún mẹ́wàá lọ tó ti mọ bẹ́ẹ̀tì ọ̀rọ̀ kan àbí bóyá ń fa ọ̀rọ̀ káwọn ta tẹ́tẹ́ eléyìí tí ò bá mu ni gbogbo eré tábàjẹ́ kan ṣe kó jẹ́ eré tó tọ́ gbogbo ilé tó wáyé máa lùlù wọn máa lagogo àwọn lè kó kíní Johnson agolo mílìkì kán máa lù ìyẹn ò bá mu torí pé anábì ní alìjárọ́sù mọ̀sàmírù ṣèitọ́n gbogbo nǹkan tó yẹn ń lù yẹn kí ni mọ̀sàmírù ṣèitọ́n irinṣẹ́ èṣù ni mọ̀jẹ̀ kan lù tẹ́tí ọmọ rẹ̀ ìwọ mọ̀gbórin kan wá kan ní ṣèbí eléyìí àwọn olórin Islam ni àwọn olórin Islam sáà yẹn yẹ bí orin asánìbùn sábẹ́tì àbí orin wo ni àwọn orin yẹn wà ní kinní kan lóyún kinní kan bímọ àwọn èèyàn lóyún ti kinní kan kò sóhun Islam kankan yìí sóhun Islam o wọ́n gbé wọlé fún ọmọ rẹ̀ tó bá gbé wọlé mọ́ jẹ́ kọmọ náà tún máa lù ẹni láwọn tẹ̀bá ń ṣeré ni pé tó bá ti mú sáǹdì wá ó tún dìlù náà nìyẹn wọn gbà lọ́wọ́ ọmọ rẹ̀ tó èyí tó bá ti láìkó máa lù kẹ́ gbogbogbò mọ̀ gbà lọ́wọ́ ẹ̀ ni bọ́lá àwọn jẹ́ pé tó wà nílé náà nílùú gbọ́ngbọ́ngbọ́ngbọ́n wọ́n jẹ́ kó lù mọ́ àwọn mọ̀lẹ́kẹ́ ò ní bá lò rífúkọ̀tà àwọn èèyàn kan fi àkẹ́lẹ́gún tájá wà láàrin wọn wà láàjára fún àbí nǹkan bí ìlú agogo ìlú agogo tòká náà tó wá kéètì àwọn prógámù yìí wà ní nǹkan ọmọlẹ́kọ̀ọ́ kódà ó lè jẹ́ pé ti lárúbáwá ni ó lè rí pálífù wọ́n ti wá fi sáǹdì ohun sí kí wọ́n àbẹ̀tẹ̀ tó ń tó ń tó ń sáǹdì yẹn gẹlọ́mọ́ mọ̀lẹ́ tó ọmọ náà mọ̀ mi rí ìyẹn ẹwà mi tí ò ní sáǹdì nínú tí ò ní mísíkì nínú torí pé ẹ̀kọ́ ọbẹ̀ ni wọ́n fẹ́ kọ́ ẹni tó pa nǹkan mi pọ̀ mọ́ ló láà ṣe àmìlẹ̀ ayé ìsìta oríṣiríṣi ló ẹ̀rí tí ò ní lù náà nínú sọkàyà kíyèsí léyìí gbogbo àwọn nǹkan iná ti kàtólíkì ní tó yàn ìṣìjó wá lásán ìmí ibi tí ni wọ́n ti so nílùú rẹ̀ ká mọ́ gbé yẹn fún ọmọ wa ká mọ́ tó gbé ẹ̀kọ́ ọbẹ̀ náà fẹ́ kọ́ ìlú tẹ́ ń kọ́ bẹ́ẹ̀ náà ààrẹ náà lòun náà so n tí ò bá mu ni. nam anabi ni látẹ́ sábùlù màláìkàtú màláìkà ò ní wà papọ̀ pẹ̀lú orí fúkọ̀tà àwọn àkójọpọ̀ àwọn èèyàn kan fi akẹ́lẹ́bọ́n tájá wà láàrin wọn wà láàjára fún àbíkíní àbá gbogbo ìlú mọ̀lẹ́kà ò ní bárò ẹni bẹ́ẹ̀ baka bákan náà gbogbo eré tá àbájẹ́ kà máa ṣe bóyá pọ́ọ̀tù àbí nǹkan náà ní àwọn eré ìdánilójú bí àlùmọ̀lá kámọ̀ à ń gbáyàn lójú ìwọ́gò gbọ́dọ̀ gbọ́mọ̀ rẹ lójú kálọ pé ọ̀tún jẹ́ pé irú eré bẹ́ẹ̀ lọ́fẹ́ kọ́mọ ṣe ẹlòmíì ló jẹ́ kọ́mọ rẹ wọn lọ kọ́ṣẹ́ láti kékeré kò bá mu. anábì àmọ́rọ̀ sọ́lá ó ní ìdá kọ́tàlá àdókùn àkọ́wò tẹ́nì kọ̀ọ̀kan yín bá bẹ́ẹ̀ni kejì rẹ̀ jà fàlìyẹ̀jì tẹ́nì bèlè wájì ha kó yá jìnà sí kíní ojú ìtànàbí sọ̀rọ̀ nínú rìwáyà mú ní fàlàyà yẹlùtìmọ́nà lùwájì ha kó má ba ojú o ẹ̀sùn mọ̀ pé lẹ́ni tí yẹn wá fẹ́ bínú tẹ́lẹ̀ ló bá lu ọmọ rẹ̀ ojú yẹn gẹ́gẹ́ ló máa gbá àníbi lẹ́yìn kẹfà bẹ́ẹ̀ bá yẹn ẹ̀kú àwọn bẹ́ẹ̀ bàjà kó mọ̀ gbà lójú àgbọ̀rọ̀ gbọ́n mọ́ wa lójú nígbà tó bá ṣẹ̀wá àlébáwọn rí ṣùgbọ́n táwọn gba ojú ìwọ́gbọ́n òde báyìí ìyàpọ̀ gbáyìn lójú bákan náà àgbọ̀rọ̀ kọ́ wọn mọ ní nǹkan tó yẹ pé gbígba ojú ni ó mọ wà ń bẹ́ẹ̀ gbẹ́bàá sọ lẹ́ẹ̀kan gbogbo àwọn nǹkan eré tí ó wá jẹ́ mọ̀sán ó bá tó bẹ̀lẹ̀ mọ̀ áàzìf tí ìlú máa wà ń bẹ̀ ká máa wà fún wọn láti fi ṣeré àníbà bàbá sọlá ó nílá yàkùn náà nà mí ó mọ tí ó máa padà wá nù ẹjọ́ mi yìí àkọwámú àwọn èèyàn kan ẹsẹ̀ ìlú náà lẹ́hìnrọ̀ wà lẹ́hàrírọ̀ tán padà sọ aṣọ tán padà sọ sí náà dẹ̀tọ́ ẹgbẹ́ yẹn fi sọ dẹ̀tọ́ sí kódà yẹn lọ ń gba láìsẹ̀nsì rẹ̀ sẹ́nà tó ń sanwó táàkù wàl harírọ̀ bákan náà aṣọ harír sílkì tí a mọ̀ sí aṣọ àrán obìnrin náà ni yóò mọ kó mọ lò àwọn ọkùnrin mìíràn ti ń sọ dẹ̀tọ́ àrẹ́bì ti sọ tẹ́lẹ̀ pé àmì ó sọ dẹ̀tọ́ wàl khamra ni ọtí àmì ó sọ dẹ̀tọ́ wàl ma'azifa bákan lórí ìlù gbígbọ́ music àmì sọ́dẹ̀ sọ ní direct nígbà tó bá ti pè ní kíní kan orí ẹ̀sìn ẹ̀gbẹ́ gbogbo tó bá ti pè lẹ́sìn àyìn òǹkà ẹ̀sìn ló gbé wá ẹ̀yìn máa gbà lọ wọn àwọn ò gbọ́dọ̀ bá wọn ṣe irú nǹkan báwọn ẹ̀kí àkíyèsí náà jẹba sọ síwájú pé àwọn wa àfún aláyè fún náà lè ṣeré ṣùgbọ́n eré lásìkò eré lásìkò gbogbo nǹkan ló lásìkò tiẹ̀ ìjọsìn lásìkò eré ó lásìkò ẹ̀kọ́ ó lásìkò lákòjú ní tinú ta ti kà fúnra wa níjọ́ wo pẹ̀lú mọ́ ń ṣeré bọ̀ ilẹ̀ bá sú tó kúkú fẹ́ mọ́ ọkùn àsìkò mọ́ngúrú ìkílá nìkan mọ́ ṣe ká wọlé anábì ní ìdá kánà jóní ọ̀lẹ́yìn nígbà tó rú bá ti ń dé àmùsáìtùn tí ilẹ̀ ń ṣú fàkófò sèbìyánakùn ẹ dá ọmọ yín lọ́wọ́ kọ́ kọ́mọ́ ti rí mọ́ àbí kọ́mọ́ ti ń ta fàyínà ṣàyà àfihàn tẹ̀ǹtẹ́ ṣerú ìná ìlú torí pé àwọn èṣù àwọn èyí èṣù wọn máa pọ̀ lásìkò yẹn tó eléyìí ó ṣe pàtàkì kákíyèsí a máa sọ wọn ni àsìkò yóò yá ẹ wọlé eré tẹ́sí kíni eré tẹ́sí ó ti tó gbogbo nǹkan ló lásìkò tiẹ̀ àsìkò ẹ̀kọ́ òun rèé àsìkò bádà ẹni tó bá ti ń a àmọ̀ kan ní ìbádà gbogbo eléyìí ni àwọn ọ̀nà táwọn ìgbà mójútó àwọn ọmọ wa tí ọlọ́run bọ́ bá lè kí ọlá kí ó sànú wa lórí wọn àtàwọn tá àtọ wọn náà àtàwọn náà tọ́lọ́run fi àsìkò ń gẹ́ so àwọn akọ wọn lẹ́sìn akọ wọn lẹ́sìn torí pé ibi tọ́mọ bá dé sí ìmọ̀ nípa lórí ọmọ àníbàbà sọ́là ní gbogbo ọmọ lábí ní fúrítírọ̀ tó dáa ṣùgbọ́n àwọn òbí tó bí tó bá bọ́ sí lọ́wọ́ wọ́n lè sọ di yẹ̀wúdí wà tó bá jẹ́ yẹ̀wúdí wọ́n lè sọ di nàṣọ́rọ́ kódùn nílùú wáyà náà lẹ́bi wọ́n lè sọ di ẹlẹ́bọ kan àwọn ọ̀jọ̀gbọ́n ní wàyà ń ṣá ònáṣì olùfitìyánu mi nà alámàkàánà àwádàhù àbùhù tó wà yà ń ṣá ònáṣì olùfitìyánu mi nà àwọn ọmọ kéèké wa wọ́n dàgbà lórí kíni aláàmà kánà àwádàwú àbúhù ntí bàbá bá ń ṣe náà ni ọmọ dàgbà rẹ lórí àbíkájẹ́ kan bá dáadáa lọ́wọ́ wa àná gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ̀ ṣe dáadáa tàánù wa mọ̀ kọ́ wọn dáadáa irú dáadáa wo làákọ̀ wọn ó bẹ̀rẹ̀ látòrí irun àtàwọn nǹkan mi inshallah ta'ala èyí látò máa sọ ní ìjọ mi kí ọlọ́run bọ́ bá lè kí kí òfin rọrùn fún wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين